الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعبدوه واعلموا أن محبة العبد لله عز وجل هي ميل القلب وتعلقه التام بالله الخالق وأما محبة الله للعبد هي رضاه وإكرامه للعبد وتوفيقه وإدايته وإدخاله في جنته دار الخلد نسأل الله عز وجل أن يجعلنا وإياكم من أحباء الله ومما يحبون الله ويحبهم الله إنه على ذلك قدير أدوك لدى الله وباوة ọba tí ń darí gbogbo àgbáláyé ọba ilọba tí ń tọ́jú gbogbo wa àbẹ̀ Allah nínú àánú rẹ̀ gbogbo àwọn orin náà ọlọ́mọdé ọba jẹ́ èyí tó kú díẹ̀ káàtó nínú ìṣẹ̀mí wa kọ́lọ̀ mọ́sàbà ṣàtúnṣe rẹ̀ a ń dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ń darí gbogbo nǹkan ọba ọlọ́lá ọba alágbára ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́ba nábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ̀sọ́ba tó yẹ ká sìn lódodo tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn Allah anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ìbádàlá ìyẹrúsìn ọlọ́run ọba wa ẹjẹ́ àsàlékún ìbẹ̀rù ọlọ́run ọba wa káṣí máa sin ọlọ́run ọba ní gbogbo ìgbà kálọ̀ lè mọ̀ yí ìfẹ́ ìfẹ́ kọ́lọ́hún ó nífẹ̀ẹ́ yàn kò lè síwájú ntí ó síwájú ni pé ká nífẹ̀ẹ́ ọlọ́run ẹni bá ti nífẹ̀ẹ́ ọlọ́run ọba tí ń tẹ̀láṣẹ ọlọ́run ọba ọlọ́run ọba aláàmà nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n bá ní ẹrú ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba rẹ̀ mailul qalbi wa ta'alluqu tamu billahi al-khaliq ó náà ní kí ọkàn yẹn wà ní ọ̀dọ̀ ọlọ́run ọba ní gbogbo ìgbà kọjá pé èèyàn gbàgbọ́ èèyàn ó sì máa ṣọ́ra èèyàn sì gbà pé ń rí wọn ní gbogbo ibi tó ń bá wà èèyàn wà agbára lé èèyàn máa tẹ̀láṣẹ rẹ̀ èèyàn máa sìn èèyàn máa pè é èèyàn máa retí oore lọ́dọ̀ rẹ̀ gbogbo tó bá ṣe nínú ayé èèyàn kò ní sí àbùkù mbẹ̀ gbogbo àrà tó bá dánú ayé èèyàn èèyàn gbà pé ìfẹ́ ọlọ́run gbogbo ọlọ́run sì fẹ́ ni ọlọ́run fẹ́ràn wa jẹ àwọn òbí wa lọ nítí òye wa lọ́pọ̀ nínú tọ́lọ́wọ́n bá aláǹṣe gbogbo kọ̀ǹdíṣàn tó bá bára rẹ̀ àti gbogbo nítọ́ bá yí kan nínú kádàrá gbà pé kò sí nǹkan kan tọ́lọ́run fi ṣe é bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ ìjọ́ tẹ̀yìn ti bá ìmánì débẹ̀ hàn èèyàn ní rí fọ́ọ̀tì nínú sí ọlọ́run mọ́ èèyàn ò sì ní rí ààyè nínú gbogbo tọ́lọ́run bá ṣe ọlọ́run bá ó sì máa jọba dáadáa níwájú yàn ní gbogbo ìgbà wa abdi ẹ̀rí kí ẹ ọlọ́run ọba kọ́ wá nífẹ̀ẹ́ rú ẹ̀ yíyá òun náà ni pé àmì ẹni pé ọlọ́run máa sí ọlọ́run máa fi ṣe kòńgẹ́ dáadáa wọ ìdáyàtúhù ọlọ́run máa gáìdì ẹ̀ ọlọ́run bá aláà yọ padà wá fi ṣe dọ̀ọ̀dì jẹ́nà rẹ̀ ọlọ́run sàfihàn súnà wọn tọ́lọ́run bá aláwọn nífẹ̀ẹ́ gbogbo táwọn máa ṣe tọ́lọ́run fi nífẹ̀ẹ́ wa ọlọ́run mọ́sàfihàn kòńgẹ́ ẹni kọ̀ọ̀kan wa tọ́lọ́ba ti nífẹ̀ẹ́ rẹ̀ yọ wá sọ fún gbogbo àwọn màláíkà tó wà ń sánmà wípé ẹrú mi mo nífẹ̀ẹ́ rẹ̀ fa ìbòhò ẹ̀yin náà mo nífẹ̀ẹ́ ọlọ́run wa fìfẹ́ rẹ̀ sẹ́mi gbogbo àwọn ẹ̀dá tó ń bẹ lérílẹ̀ ọlọ́run ọba ìpè lágbájá mo nífẹ̀ẹ́ rẹ̀ ẹ máa nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ní kórè rẹ̀ nìkan ọlọ́run ní máa bínú sẹ́ni kan káwọn èèyàn kan máa fẹ́ràn rẹ̀ torí tí ọlọ́run ọba aláàbá fẹ́ bóyàn nífẹ̀ẹ́ látọ̀dọ̀ rẹ̀ tó fẹ́ nífẹ̀ẹ́ síyàn gbogbo àwọn nǹkan tí yàn máa ṣe tí yàn máa fi rí ọ̀nà ọlọ́run ọlọ́run ọba aláwọ̀ máa jẹ́ kọ́ rọrùn fún yàn láti ṣe kọ́lọ́mọ́sà fi asúnà àwọn olólùfẹ́ rẹ̀ òmìnira sùbáàbí muhabbatullah ilẹ̀ abdi gbogbo àwọn ìlànà ń gbèrò pé afẹ́kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ wa torí tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ yàn àdúrà yàn máa gbà bọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ ọlọ́run máa fẹ́rí jìn ọ́ ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ ọlọ́run máa ṣọ́ ẹ ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ ọlọ́run máa dáàbò bò ẹ ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ ọlọ́run ọba aláàyọ̀ máa sínú orí fún kọ́dà bó bá dán ọ kò ní fi àdánwò yẹn ọlọ́run ní fi dà ọ́ láàmú àwọn èèyàn ni wọ́n máa pé ha nǹkan báyìí wọ́n ní ṣe lágbájá ìwọ ti ń ṣe gan ìwọ ti gbà pé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ ìwọ ma wá bẹ nínú ìdùnnú àwọn tí ò rí tó ń rí tí ò ró tó ń rò àwọn ọmọ abọ̀ banújẹ́ ìbádọ́lá àyẹ̀rú sin ọlọ́run ọba wa àwọn kan tí yẹn máa ń tara bọ̀ tọ́lọ́run fi máa nífẹ̀ẹ́ yẹn pọ̀ rẹpẹtẹ ẹjẹ́ àwọn náà Al-Qur'ani Karim alákọ̀ọ́kọ́ al-imanu billahi wa adamu shiriki bi òun ni kéèyàn gbọ́ ọlọ́run ọba nìkan gbọ́ kéèyàn má ṣẹbọ pẹ̀lú ọlọ́run gbogbo tí wọ́n bá ń bọ gbogbo bí àwọn yẹn bá ń lọ tí wọ́n lọ lè wá orogún pẹ̀lú ọlọ́run wọ́n bá wọn débẹ̀ má gba ẹlòmíì gbọ́ lẹ́yìn ọlọ́run ọba òun náà ní kó máa pè òun náà ní kó máa bẹ̀ má bá wọn bọ̀rìṣà wọ́n sì bá wọn sògùn wọ́n bá wọn lọlé alájò gbọ́kàn rẹ sọ́dọ̀ ọlọ́run tó bá ti gbára lọ́lọ́run ọlọ́run ní wallahu yuhibbul mutawakkilin ìtọ́lá wọn bá sọ náà lọ́rọ́ ọlọ́run gbogbo àwọn tó bá gbára lé mi tí mo ní nǹkan kan mí ọlọ́run ni mo nífẹ̀ẹ́ wọn o. ọlọ́run àwọn olólùfẹ́ mi nìyẹn o ala mi àti ẹ̀ náà sáàrin wọn yọ̀dà kí wọn náà tètè jára nu ọjọ́ ń lọ àwọn yẹn ni wọ́n ń lọ lọ́kọ̀ọ̀kan yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ẹlẹ́kìrì taqwallah fi sirri wal alaniya kí yẹn máa bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba kẹ́rù ọlọ́run máa bọ̀ nígbà tó kó àpẹẹrẹ pé ọlọ́mọba aláàánú nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́mọba ní inna Allaha yuhibbul muttaqin ọlọ́run ní gbogbo ẹni tí bá máa ń páyà mi tẹ́rù mi máa ń bà á ọlọ́mọba ní ẹgbà tó wà nínú àwọn olólùfẹ́ mi ẹlẹ́ẹ̀kẹta ashukuru lillahi ala ni'amihi kí ni máa dúpẹ́ lérí gbogbo orí tọ́lọ́mọba ṣe fún kọjá pé tọ́lọ́mọba aláṣẹ fún ọ bó ṣe kó kéré tó ọjọ́ lójú ọdẹ ń dúpẹ́ <laughs> ńlá ni lọ́dẹ lómi mọ́ fi ojú kékeré orí kan tọ́lọ̀ ń ṣe fún ọ mà dúpẹ́ gbogbo òṣìṣẹ́ tọ́bọ̀ wà mà dúpẹ́ kọ̀ǹdíṣàn tọ́bọ̀ wà mà dúpẹ́ ọlọ́mọba aláà ní wàláhù yuhibbu shakirin ọlọ́mọba ní gbogbo àwọn tí wọ́n bá ń dúpẹ́ lérí díẹ̀ tí mo fún wọn àbẹ́yìí tó pọ̀ ọlọ́mọba ní ẹ mà pé èmi ọlọ́run nífẹ̀ẹ́ wọn ni wọ́n ṣe ń dúpẹ́ ọlọ́run fẹ́ràn kí èmi mà dúpẹ́ mà dúpẹ́ gbogbo ìgbà ní الصبر على طاعة الله وعن الله وعلى أقدار الله المؤلمة ما بينجوكو ما سسورو ما كجو ما سسورو ما سسورو لري ما تلي تلتلون ما سسورو لري جناسية شيء سسورو lẹ́yìn náà ṣe sùúrù lórí àwọn àdánwò àwọn kádàrá tí لا ti gbomi lójú ورا ورا ṣe sùúrù ما ẹni tí máa nǹkan tá a kà sílẹ̀ yìí ọlọ́run lòun nífẹ̀ẹ́ rẹ̀ àwọn onísùúrù làwọn ọ̀rẹ́ ọlọ́run o ẹ̀rọ àwọn tí wọ́n kájú yẹn oye àwọn máa ń padà rí ìbìnrin ọlọ́run ọlọ́run ni wallahu yuhibbu as-sabirin ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣe sùúrù ọlọ́run ni mi ọlọ́run nífẹ̀ẹ́ wọn o as-sidqu fil qawli wal amal nínú àwọn nǹkan tí máa mú ọlọ́run bá nífẹ̀ẹ́ sí yàn tí yóò fi dolólùfẹ́ ọlọ́run òun náà ni kéèyàn máa sòdodo nínú ọ̀rọ̀ àti nínú ìṣe máa sọ dodo dúró lérí òdodo takú sérí òdodo máa sọ òdodo òdodo tí òun sọ yìí àti òdodo tí wọ́n mọ̀ ọ́ mọ̀ lérí iṣẹ́ rẹ̀ yóò jọ lọ́wọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ̀ àwọn èèyàn náà máa nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run bá ní wallahu yuhibbu sadiqin ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ń sọ òdodo tí wọ́n dẹ̀ dúró lérí òdodo ìmọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ wọn nínú àwọn nǹkan tí ọlọ́run bá tún ka nínú àyà mi téèyàn máa fi ń jẹ́ olólùfẹ́ ọlọ́run tọ́lọ́n fi máa nífẹ̀ẹ́ sí yàn ó dà ní kí ni máa ṣe sàárà nígbà tó bá pọ̀ lọ́wọ́ yàn àti ìgbà tí ò bá so lọ́wọ́ yàn tó kàn ìgbà tó bá pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sáwọn àmọ́ ṣe sàárà ń bẹ̀ ibi ẹlẹ́ẹ̀kejì yẹn lọ lágbára díẹ̀ nígbà jẹ́ pé kò tí ì tó ọ náà ná ẹnìkan tó wá ní dákun mọ́sà ìsànù ẹnìkan wá ní mọ́sà ìsànù nígbà tó jẹ́ pé wọn náà ń sin bóyá òun tu owó owó lè jẹ ọ̀fẹ́ ra lé àbọ̀fẹ́ ra lẹ̀ ẹnìkan wọn wọn mọ̀ fẹ́ gbalẹ̀ òun òun mọ̀ twenty thousand twenty thousand yẹn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní òní jẹ́ wọ́n gbalẹ̀ yìí lẹ́nu ó sì yọnu owó lẹ̀ tí wọ́n fẹ́ rà tí ó ti pé lásìkò tí owó pọ̀ àti àsìkò tí nǹkan há àsìkò méjèèjì láàmú ti sàrà ọlọ́run ní kí wọ́n máa gbé ìbínú mi àwọn yẹn bá wọ́n bá ìtì ẹ̀ àbáwọn yẹn wọ́n kọlù ọ́ wọ́n wà ìmọ̀kan sí ọ kò gbé ìbínú mi kò lágbára láti gbẹ̀san ọmọ gbẹ̀san wọ́n afọ ọmọ sàmójúkú fáwọn èèyàn ọlọ́ni alladhina yunfikuna fi sarra'i wad-darra'i ọlọ́ni gbogbo àwọn tí wọ́n máa náwó àwọn tí wọ́n mọ́lá tó wókọ́ nígbà tó ń bẹ nínú dẹ̀ra inú rẹpẹtẹ tí nǹkan bẹ lọ́wọ́ wọn ọlọ́run bá ní àmà tọrẹ wad-darra'i nígbà tí nǹkan bá há bó ṣe há tó yẹn náà wọ́n sì máa tọrẹ ọlọ́wọ́n bá ní wọlé káàzì mí nàlọ́bẹ́ yìí àwọn tó máa ń gbé bínú mi orí nítorí yẹ kó fi bínú ó sì yẹ kó bínú ó wá gbé mi wọlé ààfin náà ní nọ́ọ̀sì àtàwọn tó máa ń sàmójúkú fáwọn èèyàn ọlọ́wọ́n ní gbogbo àwọn tó máa kà sílẹ̀ wallahu yuhibbul muhsinin ọlọ́wọ́n bá ní ẹni rẹ níwáwó ó lè jẹ́ nírí àbíkọ́ ní àwọn ròyìn yìí là kọ́lọ́wọ́n wọlé àánú ẹ̀ ọlọ́mọ́sàfíà bá ní gbogbo àwọn tó máa ń serú nǹkan báyìí èmi ọlọ́run nífẹ̀ẹ́ wọn ọlọ́mọsàfà wà náà sínú àwọn tọ́lọ́wọ́n bá láà nífẹ̀ẹ́ gbogbo àwọn iṣẹ́ tá a máa ṣe tá a fi dọ́ lólùfẹ́ ọlọ́run ọlọ́mọsàfà jẹ́ ọ̀rọ̀ wa lọ́run. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أدوك فمولون وباوة ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ba nábì wa Muhammad kọ́ba gbogbo àwọn aráalé àtàwọn sàábì àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí pé kọ́sọ́ba tọ́yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sán wa lẹ́yìn Allah anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rù ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah wa min asbabi mahabbatillahi lil abd nínú ọlọ́run bá ní wọ́lá níbulu wà nìkan ọlọ́run ní gbogbo yín máa dánwò ọlọ́run ti sọ bẹ́ẹ̀ àtọ̀rẹ́ rẹ̀ àtọ̀tá ẹ̀ àtẹni tí ń sìn àtẹni tí ò sìn àti kèfèrí àti mùsùlùmí gbogbo wa là dágbádá àdánwò wọ́n ti wá dé wọ́n pẹ́ nìkan ní sè ọmọ ìtọ́lọ́run tọ́mísì ọlọ́run ló ti dé yẹn ànábì wa ní inna ọlọ́run ọba yín o idha ahabba qauman ibtalahum àwọn kan bẹ nínú yín lọ́jọ́ pé ọlọ́wọ́n ọba aláwọ̀ máa dán wọn wò bí wọ́n ti ń sin ọlọ́wọ́n ọba sí làdánwò ń pọ̀ sí ànábì ní àwọn tí wọ́n ń sin ọlọ́wọ́n ọba ẹ wọ́n ti sin ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n tó wá ní kàdánwò máa pọ̀ fún wọn ọlọ́wọ́n ọba ní àpẹẹrẹ pé mo nífẹ̀ẹ́ wọn ni torí ọlọ́wọ́n fi àdánwò yẹn yóò fi pẹ̀sẹ̀ rẹ fún wọn yóò fi gbé wọn ga nípò yóò wá dá wọn lọ́la tí àmọ́ òwò pé tó ayé rìn kéré ọmọ mi òun sì bá dà òun jọ́sìn fọ́lọ́ òun sì kà fún yàn àdéhùn yẹn wá ń léra wọn ànábì ní ìfura ọlọ́run bá aláàánú nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀fẹ́ fún ní kankan irú ẹ̀ làwọn àdéhùn tí ń kan gbọ́ àwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn ẹni rẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́run bá aláà kọ́mọ́sá ìlàwà kọ́mọ́sá fẹ́ sínú àwọn olólùfẹ́ rẹ̀ àmì àsìbábí mahabbatillahi lil abdi nafu ibadi ní àwọn kan tọ́lọ́run fi máa nífẹ̀ẹ́ yàn òun náà ni kéèyàn máa ṣàǹfààní fáwọn èèyàn kó gbéra ẹ̀ kalẹ̀ lẹ́ni tí ó máa ṣàǹfààní fáwọn èèyàn àwọn yóò máa bẹ́nífìtì lára rẹ̀ bóyá lọ́n fún ọ ní ìmọ̀ àbọ̀ lọ́n fún ọ ní owó àbọ̀ lọ́n fún ọ ní ipò àbọ̀ lọ́n fún ọ ní gbajúmọ̀ àbọ̀ lọ́n bá láàánú kọ́ mọ àwọn èèyàn tó wọ́n sàti ń dọ́dọ̀ rẹ báyìí ẹkún wọn máa ń dẹ̀rín àwọn èèyàn tara rẹ ga wọn tara rẹ dìde wọn ṣàǹfààní fáwọn èèyàn ò ń lo opportunity tó ní influence tó ní ò ń lo láti fi ṣàǹfààní fáwọn èèyàn anabi sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ahabu nasi ilallah nínú àwọn èèyàn tọ́lọ̀ nífẹ̀ẹ́ sójú nínú ayé anfa'uhum linnas òun náà làwọn èèyàn tí wọ́n ń ṣàǹfààní fáwọn èèyàn nínú ayé jùlọ kọ́lọ̀ mọ́sá fi asínú àwọn tí wọ́n máa ṣàǹfààní fáwọn èèyàn wọ́n fi àwọn tí máa kó nira báwọn èèyàn ومن أسباب محبة الله التقرب إلى الله بالنوافل أي بنوافل العبادات بعد الفرائض كي يوم الجنة في الأقوى لين باتين بان سهايا ويعني إنه نوكيكي نافلة الأقوى ما ينافلة دادا سنن رواتب صلاة الضحى الوتر لقاتا الفجر لما قيام الليل ojú náfìlà tá a كاتو yàn لينو، وما kírun lẹ́yìn irun gbogbo إما náwáfìlì yìí nínú bẹ́ẹ̀ ni nawafil mina sadaqat lẹ́yìn ìgbà tó yọ sàkátà òun tún wá ń ṣe kíni òun tún wá ń ṣe sàárà lẹ́yìn ìgbà tó kírun ọ̀ranyàn tán òun tún kí náfìlà lẹ́yìn ìgbà tó gbààwẹ̀ Ramadan tán òun tún gbààwẹ̀ sunna gbogbo àwọn iṣẹ́ náfìlà báyìí ní máa jẹ́ kọ́lọ́hún nífẹ̀ẹ́ yẹn anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni qala Allahu azza wa jalla fil hadith anabi ni ọlọ́run ahabba ilayya mimma aftaratuhu alayhi wọ́n ní ọlọ́run bá sọ fún òun pé ọlọ́run ò nífẹ̀ẹ́ lọ́dọ̀ ẹrú nǹkan tó fẹ́ fi jọ́sìn fún un tó wá tó nǹkan tó ń ṣe lọ́rọ̀ yẹn fún un tó ń ṣe lọ́rọ̀ yẹn ẹ olọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ. wala yazalu abdi bi shay'in yataqarrabu ilayya bi nafil wọ́n ní ọlọ́run bá wá ní lẹ́yìn ìgbà tó ṣe ọ̀ràn yẹn yẹn tán ó tún wá ń sojú kòkòrò láti máa súnmọ́ ọlọ́run pẹ̀lú àwọn ṣe náfìlà hatta uhibbahu ọlọ́run bá ní ọwá ṣe náfìlà náà débi pé èmi ọlọ́run bá mọ wá fẹ́ràn rẹ̀ wa idha ahbabtuhu wa idha ahbabtuhu èrè téèyàn jẹ téèyàn bá nífẹ̀ẹ́ èrè ọlọ́run bá ní wa idha tí bá ti wá nífẹ̀ẹ́ rú tán pẹ̀lú àwọn iṣẹ́ tó ń ṣe yìí kuntu sam'ahu alladhi yasma'u bihi èmi ọlọ́wọ́n máa sọ etí rẹ̀ etí tí ń fi gbọ́rọ̀ yìí òní máa gbọ́gbọ́ púpọ̀ máa gbé jìnnà sí ọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n ti ń sọ̀rọ̀kọ̀rọ̀ lẹ́yìn adarò níbalẹ̀ wọ́n máa kó mẹ́ <laughs> ẹ̀ máa ń sin náfìlà dáadáa ti ń ṣe àwọn ṣẹ́yìn tọ́lọ́mọba ti nífẹ̀ẹ́ yàn tán ò ní jòkó bí wọ́n ti ń fọ̀rọ̀ bàtà àwọn èèyàn jẹ́ wọ́n ti ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn wọ́n ti ń lára àwọn èèyàn wàá rí rẹ̀ ìpè sẹ́yìn ọ̀yọ́nú sí tọ́lọ̀ sí ni ò ní máa gbọ́ orin ò ní máa tẹ́tí kọ́ máa gbọ́ wọ́n bá sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ bí ọlọ́run sọ ojú rẹ̀ kò ní máa fi kú wò kò ní fi ọ̀dà torí pé bá ti ọ̀dà yóò rí ọlọ́run nígbà ọlọ́run sì ti fẹ́ràn rẹ̀ ọlọ́run máa ojú rẹ̀ kò ní máa fi wòwò kú ọ wọ̀yádàhù lẹ́tì yẹ́pìtíṣù bí ha ọlọ́wọ́n sọ ọwọ́ rẹ̀ ọwọ́ yẹn kò ní máa fi mú tí ọ̀dá kò ní máa fi kọ́ tí ọ̀dá kò ní máa fi báyìí bàtà àwọn hẹ̀ jẹ́ wọ̀ríjìláhù lẹ́tì yẹ́mṣí ọlọ́wọ́n sọ ẹsẹ̀ rẹ̀ kò ní máa fi rìnrìn kùnrin ọlọ́run ní wọ̀nyí ń sáálà ní wá béèrè nǹkan ẹni tí ń ṣe náfìlà yìí ẹni tí mẹ́lọ́n ti fẹ́ràn yìí tọ́wọ́ wá béèrè nǹkan kan láò tìyá nàwó yìí máa fún un àdúrà rẹ̀ ó máa gbà tí wọ́n ti ń pè mí mà dáhùn wọ́n lè ìnìṣà àdáni tó bá sì sásọ́dọ̀ mi níbi aburú ayé láwọn èèyàn dánnáhù aburú tó sá fún yẹn èmi ọlọ́run bá máa sọ ń bẹ̀ aburú yìí ò ní dọ́dọ̀ rẹ̀ eléyìí ni èrè ìfẹ́ni tí ọlọ́run bá nífẹ̀ẹ́ ọlọ́run wá ní nífẹ̀ẹ́ yẹn àti kí èèyàn máa ṣe náfìlà lọ́pọ̀lọpọ̀ àti gbogbo àwọn nǹkan tá a kà síwájú abẹ́lẹ́ nínú ọlọ́run fi fọkànbalẹ̀ sínú ọkàn yàn nínú ayé ọlọ́run bá aláà yóò sànú yàn ìyá sàárè òní jẹ yàn ọlọ́run bá aláà nígbà díjọ́ àlìkèyà mọ̀ yóò fi yàn sínú àlìjánná rẹ̀ allahumma nasaluka aljannata wa ma qarraba ilayha min qawli aw amal wa na'udhu bika min an-nar wa ma qarraba ilayha min qawli aw amal allahumma yassir umura almuslimina fi kulli makan warham amwatana wa amwat almuslimin اللهم فك أسر المجاهدين من كل مكان اللهم فك أسر المجاهدين من سجون عداء الله اللهم يسر أمورنا اللهم اقضي ديوننا اللهم اشف مرضانا ومرضى المسلمين يسر ولادة الهبلى هبلانا وهبل المسلمين اللهم رب أبناءنا اللهم أصلح أبناءنا وبناتنا وطلبتنا وطالباتنا اللهم يسر أمور حكامنا ودعاتنا وأولمائنا اللهم فقهنا هذا الدين اللهم أدخلنا دارك دار الأبرار ولا تدخلنا النار قبل الجنة يا ذا الجلال والإكرام